بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أنا وقتهم الله وقد شد Thank you. جعل الشيء واحدا كن شيء كان لقد تابت فلان وحيد الدهر فلان وحيد عاقل يعني كل ما تقول ولا لبي قل لك تقول لي جمال سبقت لك التوحيد lábala bí lọ́dọ̀ àwọn afọ́wọ́ ní àǹfíìdà ìtumọ̀ rẹ̀ ni pé ìfọ̀rọ̀lù mọ́ ìtàhàlà fi olùwàyíyá wà lùmíyá wà fi ìmọ̀lẹ́ òní àtàlẹ́ ìwà ìtàhàlà. kábàá ìfọ̀rọ̀ níbi dídá rírì títọ́jú ẹ̀dá níbi ká máa sìn lónìí. ọlọ́run ń lọ bí ọ̀gá ọ̀ ọlọ́run ń bèèrè lọ yìí ti bẹ́ẹ̀ nìkan lẹ̀ ń jíjò ẹnì kankan yìí jíjò yá wọ́n máa wò lójú wọn olùwàǹdà ọ̀gá lórí ọ̀pá wọn lójú ọlọ́run ń lọ. náà لم يتخير من الله وصار المسلمون قال قاتلهم رسول الله صلى الله عليه وسلم ومن يخرج الحي من الميت ثم يليه فلنتم على يد لتنور ويخرج الميت من الحي أنت لنتم يد لتنور إن جاء لكم فبوا لهم àfikọ́ ọmọ lọ́wọ́ yìí yọ̀ọ́ lẹ́yìn. tó bá ti wù والآيات على هذا كثيرة جدا. ثمانية

nígbà tí jáde nínú àkókò yìí pé gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá máa tọ̀wọ́ wọn. Gbogbo àkókò wà nínú àgbà àtìṣe sí wọn nínú àgbà náà. كان بعد ذلك حتى يشعر níbẹ̀ ni títà ìfẹ́ wọn sílẹ̀ wọ́n ti fi gbogbo ẹ̀sìn sílẹ̀ àwọn ìṣọ́ra wọn. ti fi dáàbò bò dúkìá wọn ìgbà ìṣàkóso ìdáhùn àti pẹ̀lú ẹ̀fẹ́ ìdáhùn sílẹ̀ fẹ́ ìdáhùn ọlọ́run tó fẹ́ lórí ìdáhùn àpá. káwá yẹn ti fi wípé ó ṣe ìdùnnú lẹ́yìn tó níyàwó lé wọ́n lè lọ́wọ́ wáyé. lára áwùjọ ìdáhùn ọ̀pá yìí ó kò náà. وحسابهم على الله الشكر لهم الله الذي الله تعالى هو المعذور من قل فلوكا ما تسلمون قل كما تسلمون من أشهر تنزلون وهو الذي وقع فيه الميزان في قديم الله المحزون أفلا يزال أمي خانفة علينا دينا إنه تسالة لا من الشراب àtàwọn ìjọsìn nígbà ń ṣe ẹ̀fà tó kọ́ nílẹ̀. sábàtọ̀ nípa ìjọsìn gbólóhùn kan ìṣúná tó kó ní ọ̀kẹ́ náà. àjọyọ̀ àti àṣẹ lára àjọ ìlọ́wọ́ ìgbọ́dọ̀ nìkan lọ́wọ́ kéde òní ọlọ́run òní pàyàn ṣéwù ìyá rẹ̀ tó ti kú òjò tó ti lórí rẹ̀ kó máa sọ ní pé á nà má ní àpèkẹ́. Èmi olùkọ́ lọ́wọ́ ti sùn lọ́wọ́ mi ẹ ti sùn. Ìyá yìí pọ̀ pa ìyá ní ọjọ́ wa. Nígbà tó yẹ kọ́ lọ kí lọ lọ Èmi pé lábàlá àdúrà ṣíṣe ọlọ́run kàlà náà kéwìn wọ́n kọ́ ọ̀rẹ́ wọ́n tẹ̀ ẹ̀ náà fà kẹta yàrá ìgbàdo àìsíra yọ̀nà òwe tààrà àdáre mọ̀gá ṣe ọ̀ kí kọ́nà òwe àwọn ọ̀rẹ́ ọkọ̀ lọ tó ń bá bọ̀ àwọn ṣe báyìí fún ṣe báyìí fún ṣe báyìí fún láti ìdí odò dáná odò tó kún rẹ̀ tí o gbé kó ló ń dorí òun wálé lọ́n ti lè dé láti lè dè lórí òkè. ó dàbí ipa nínú nínú ọ̀sán pé ẹnìkan náà wọn jagunjagun ìgbà tí ó lọ fa'alta farqan billah tó bá ń wáyà lọ́wọ́ mọ́yà lọ́tù mọ́yà lọ́tù ọ̀nà ìkọ̀wé àkọ́kọ́ àdéhùn rẹ̀ àdéhùn rẹ̀ láti ọ̀sẹ̀ rẹ̀. ṣé lórí àdéhùn ọlọ́run àtúnṣe ọlọ́run tó kẹ́yìn àdéhùn ọ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run وأول رسول بعث لعادة الأمر بالتوحيد adịghị kadinaụ ya yedere onye obi ọbụ amụkọada ee ahịh ndị ụmụ ụ ya tahu baca sunnah cuma kamu dengan Allah Allah kami yang sendiri hatta ida alak ulaika wa dia kayu muhammad Imam ada bacaan dia tak tiba tiba datang wajib dia lain sirbang yang tak tiba mati dah sampai yang ada kamu orang orang kamu orang orang ọ̀padà nípa ẹ̀sìn àtìkálẹ̀ ọ̀yẹ̀ káàsì ìṣe ọlọ́run ọba tọ́jà ọ̀gá àgbáyé. Adébẹ̀ ẹ̀kọ́ táàrí kọ́lá àgbègbè wípé sábà sọ nípa ẹ̀sìn àdáláyé ìsìlámù ìdáláyé ńlá ti tọ́jú ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lá gbogbo wa àti kíndẹ́rì àti mùsùlùmí làbàgbé ádámù ni. àwọn kan lè pè ní ádámù àwọn kan ní ádámù àlẹ́ ìgbàlá ìgbàlá ìgbàlá ìgbàlá ìgbàlá àkọ́kọ́. a ti bàbá nílé ọlọ́run àdébí ọlọ́run ọwà lọ́dẹ́gẹ́ yàtọ̀ sílẹ̀ yìí ló ń tẹ̀sí ọlọ́run àdébí. sí láàrin àlẹ́ ìgbàlá sẹ́ńtúrì mẹ́wàá ẹnìbẹ̀ láàrin rẹ̀ yàtọ̀ ìlú ìlú ìyá àkọ́kọ́. Gbogbo wọn pátá àlàkà ọ̀ṣẹ́ wọn ò ní sílẹ̀ tó kọ̀ lọ. Wọn ò kò wú, wọn ò kọ́ bàtàlá, ọba àtàlíjà ọwọ́ ọba ìgbà kọ̀ọ̀. Ọlọ́run kan lọ sí ilé ìlú o. Àtẹ́tẹ́ àtàlẹ́ ní òbí wọ́n ò ní kí ní kábọ̀lù gbà àádùn èrè oyin ẹwà eré ìlú ìgbẹ́lẹ̀ o ọ̀padà sílẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ilé o lẹ́yìn sẹ́ńtẹ́ńtì òdì lọ́sẹ̀ wáyé láàmì ìgbàláyé èdè wà lọ́sẹ̀ ìgbàláyé o. adẹ́gbẹ́ àdúgbò àkọ́kọ́ òṣìṣẹ́ náà àkọ́kọ́ ní adẹ́gbẹ́ náà wàá àkàlọ̀ lọ́sọ̀rọ̀ òṣìṣẹ́ ẹ̀kẹ́yìn tó dé káyìn wọn pátá ó jẹ́ òpin gbogbo wọn tó kù lọ́lá lóore láti lọ nípa àwọn òṣìṣẹ́ ọlọ́run àwọn àdéhùn ẹgbẹ́ lọ ó ní àdúgbò àmọ́ṣẹ́mọ́ lọ́dọ̀ wà wà lórí ìgbà. ìbàdàn mi ní bàtà ọ̀rọ̀ wà láwọn láti lọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbogbo ìnáwó lẹ́yìn ìrẹ́lẹ́ ọlọ́run gbogbo ìrẹ́lẹ́ ọlọ́run lórí lórí. ọ̀pọ̀ tẹ̀lé ní ìgbà tó gbogbo òṣìṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ kan onípa àwọn ìjọ rẹ̀ lábẹ́ pé ọlọ́run àwọn ọmọ ẹ bọ́ nígbà ẹ̀yìn ẹ má mọ orúkọ ọlọ́run níbi ìjọba nínú sọ́dọ̀tò náà ṣáàyè àyà ìjọba yìí lọ́wọ́ ìlú àwọn ọlọ́run ìwà àtàwọn arákùnrin ìgbọ́dọ̀ ìlú àwọn ìlú àwọn àyà ìjọba yìí lọ́wọ́ ọlọ́run láyé ṣe àníyàn ní ti pàápàá àtẹ̀wé ìwé màá fi hàn ìtọ́jú ọ̀sán nàìjíríà àtúnú ìlẹ́kọ̀ọ́ kan àti bí ìlẹ́kọ̀ọ́ kan lè jẹ́ láti lè wọ̀. iṣẹ́ kí ni ọ̀sẹ̀ fún un àti ìrìnàmọ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba wọ́n ṣẹ́ni lọ́sọ̀ọ́ gbogbo ń bá wọn ìjọba ìjọba ìjọba yàtọ̀ sí ọlọ́ لا يمكن أن يكون هذا

قال تعالى إن الله لا يسمع من شرك به ويسمع ما دون ذلك من الإخلاص فمن لا تدعو الله هو لذلك يجب أن تقول يكون لهم سوء صفات ذلك أما يقول من يده لا يريد إنه من يشرك بالله أن يوصف أن يكون له في الدنيا فمن حرم الله عليه الجنة يوعى الجنة ọlọ́run ti ṣe léwọ̀ fún ọdún báwọn ọ̀nà ìwà àwọn mìíràn ìmùlòkù ìmùsẹ̀ nínú onítọ̀nù lọ́jọ́ àgbẹ̀yà nìyẹn lọ́sẹ̀ náírà ayàtọ̀ ìgbésẹ̀ ayàtọ̀ ọlọ́pàá lọ́sẹ̀ nígbà ayà ọlọ́pàá oníyẹ̀mẹ́. وقد عقد النبي صلى الله عليه وسلم يدعو قريشا الى الاسلام. يبقى لهم يبقى لهم kọ́nà ní kọ́ńtà ìgbà tó ná. wá àtúntò ìdábẹ́ ní kótó ọ̀yá wá sí wà sílẹ̀ olúwẹ̀ nígbà àmì ìwà bẹ̀rẹ̀ owó àtúntò yàtọ̀ ọ̀pọ̀lẹ́ ní ìyàtọ̀ ó lè fi ga ọ̀pọ̀lẹ́ lọ́sí ní pé sọ́fà tó wọ́n lọ́mọ níbi gbogbo. wọ́n yẹ ní àwọn àlejò bẹ́ẹ̀ ni mo ṣe é èyí ọ̀gbìn ọ̀pọ̀lọpọ̀ ọdún lànà ìlú lórí ilé ọdún mẹ́tàlá ìlólò tí ń ṣe wáṣíwò lọ́wọ́ ẹ̀fà tó fọlọ́mù níbi rẹ̀. ànábì òjá lórí ọ̀rẹ́ ìpàdé kọ́tà ìpàdé lórí àwọn kódà kó tó di pé ọlọ́run ṣe àwọn ọdún ọ̀ràn ní ìkókó sí lọ́rùn àwọn ọ̀rẹ́ ìlú pariwo kí ló fà á yẹ ẹni ìgbà ìdáwọ̀ àpapọ̀ torí pé ìfàṣọ fọlọ́ ìmọ̀ àjọsìn fọlọ́ lórí ìfàṣọjọ òun gángan ní ìpìlẹ̀ ìní àti kọ́m sínú ìlú pẹlẹbẹ lóyìnbó pé cream pot ìní pé kọ́mọ náà síwájú fàṣọ fọlọ́ síwájú wọ́pẹ́ ìrò padà nílẹ̀ lọ́wọ́ ṣéèdì olùdílẹ̀ ìyẹn wákàtí márùn àwọn ìlú àti ìgbàgbá ni áàdì òwúlẹ̀ ẹ̀ka fún mi bíbélì ọ̀bá ti dáa ọba àti àti lọ́dọ̀ ní kò ní jáde láyé wọ́n kó sí oorun tó ìlú ní ìlú mọ́ra bọ́ọ̀ bá ti ní kàwé ẹ̀yìn àbí àwọn ìlú ìkàwé rẹ̀. Gbogbo sẹ́kọ̀ọ́ ní pátá àbá àmọ̀ àwòrán ọ̀nà ìyàwó fúlàní èèyàn ní bẹ̀rù nǹkan lórí rẹ̀. Níbi ìdánilẹ̀ àpò lálẹ́ márùn-ún bí kèdè bá ti ní ìdàrú ilẹ̀ ká tó ń ṣe أن مراد النبي صلى الله عليه وسلم في ذلك هو إقرار الله تعالى والعبادة والكفر من يعمل من دون الله منهم شمل له من باء العداوة أما الكفرين wọ́n kú àdéhùn yìí kọ́ wọ́n ti rẹ̀ nínú ìdí sọ ọ́nà ní pé àjà àlọ́ àlẹ́ àtìyànjá nígbà ìyá ìdúgbò àwọn ọ̀rẹ́ ká bá sí i nìkan nínú ìrọ̀kàmọ́ ìrọ̀lọ́ àyẹ̀wò máa ọlọ́run ìlú tó fi pọ̀ ọ́ ẹ̀ka yà lọ́wọ́ wa tó tóbi lónìí. wọ́n yìí là á dáhùn à ọba tó mọ̀ọ́mọ́ náà pátápátá ìrọ̀lọ́run lò. ó tóbi pọ̀ ayé àbúrò òun bàtà à ọlọ́run tó fi pọ̀ nípa jẹ́ pé àmọ̀ wá ìyẹn ọlọ́run yàrá à ọlọ́run tó fi pọ̀ yàrá òun lò ìyẹn ọ̀rọ̀ à nígbà tí ìlú máa kéde ìlú ìwà àdúgbò tí ò ní alàgàtà láàrin àwọn àtọ́lọ́ lọ́sùn àlọ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ pépà ń bá ti ẹ̀ṣẹ̀ náà ìní ọba ń lọ sí ìpẹ́ ìní ọba ń lọ sí ìpẹ́ náà ọ̀tọ̀ ìlú ilẹ̀ ìlú olùbá tí ọba àwọn ọmọ ẹ̀yà wọn ń pẹ́kí pẹ́kí lọ́pẹ́lọ́ lọ ń lọ sí ìpàdé mọ̀kùnrin náà lọ ẹ̀dẹ́sẹ̀ lọ. àti ẹ̀rọ ẹ̀nà àfọwọ́ ilẹ̀ ẹ̀ṣẹ̀ pẹ̀lú wọ́n bàbá àwọn òbí yìí kan ká wà lọ́wọ́ àmọ́ ayé àmẹ́ríkà nínú lókè ìyá tó ní báwọn ọ̀rọ̀ tí ń bẹ láyé àwọn tí ń bẹ nípò láyé áyò ìlú àjò àtẹ̀yìnbá ní olè èkó lọ́sọ̀tọ̀ gómìnà èyí wọ́n gbọ́dọ̀ àwọn kọmíṣánná kọjá ó wọ ẹ̀kọ́ òṣèré lọ́sọ̀tọ̀ ààrẹ èyí wọ́n ti àwọn mínísítà mọ́lẹ̀ kó dàgbọ́dọ̀ ti á ní mínísítì mínísítà gan òwúwo ti gbọ́dọ̀ olórí àwọn yóò ti gbọ́dọ̀ ní yóò bá wà yá. èkó náà ti yóò yẹ ìlú orí àwọn tó bá kàtà kó wọn jẹ pé àná ẹgbẹ́ ọ̀rọ̀ alẹ́ ló ń gbà bẹ́ẹ̀ ni màá ní òun kò máa jẹ ìlú rẹ̀. pẹ̀lú tí ṣe yìí sábà wọn náà ń rìn àwọn ọ̀rẹ́ wọn náà wọn máa ń dẹ́gbàá wọ́n ti fi ẹ̀rọ ọlọ́run ọba tó tóbi pọ̀ wọ́n ti mú ìyàwó tí ò jẹ́ nǹkan ẹ̀rọ ló ti pé gbogbo tí wọ́n yàn pátá ló ti jẹ́ ní àbùkù ló ti jẹ́ tí ò fẹ́ wá ọ̀rọ̀ mi lé ìkànnì àwọn ẹ̀dá ìgbà àdúrà ti bẹ̀rẹ̀ bí o. Ṣùgbọ́n mo ní ẹ̀dá àwọn ẹ̀dá ìgbà. Kò sí bàbá ìlà àtẹ̀wé ìròyìn náà. kọ́kọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ láti ìtàwé ẹ̀yẹ tí mo jẹ́ tàwé ẹ̀yẹ báwo ni a ti fà mí kọ́lọ́ tó mi sọ èdè tó ní ṣírí kù náà ìgbà rẹ̀ mú kọ́ máa ń máa ní pàtàkì ìgbàlẹ́yà ní pàtàkì pé yóò bẹ̀rẹ̀ ìmúlẹ̀ tó wà lára àgbéyà ìbílẹ̀ ìgbàkọ́ فإن الإنسان قد يقوم بشركه ولا يشعر بالإتصال بالبدن والروح فمن دخل في الدين ولم يعرف حقيقته إن بقى في الإسلام سوى مقعاقا تنجان الإسلام ده أو نجاة الإسلام ولا يعرف الجاهلية والشركة àmì ẹ̀sìn ìbára rẹ̀ ní ìsìlámù ọ̀wá na ìmúlẹ̀ ìsìlámù ọmọláàjà ìwé òtún máa ṣe wípé ọwọ́ alábàbà náà rí onítọ̀hún pẹ̀lú ewu lórí Firma la società, qualcosa mi la perdonare, mi fa perdere la perdere a una bene. Lei non sapeva, falla che le hai montato in natura, in natura champare, o tronca camà, وقصر في العلم الدار أو المسجد الجامع من كل دار يلوكم ودلت مزاوية هدى ينقلب فيه عادل نادل ولا حول ولا قوة إلا بالله هو يكون القول ذلك المسلم والكلام المكين قال لقد نمت ورزق اثنين ذلك التعليم من التوحيد كافر التوحيد الاسماء والانصار ومن امن